وعلى آل إبراهيم إنك حميد مجيد مصطفي حقوق شكو بتوع حتى في كان كان ماشي بير الله عن تسي ما تقول ما بعد تسي حتى جلو جلو حقوق كتابنا نوع ok àlékún lórí ìtọ́ta kọ́lánù òun ni pé ìmá àlùbọ́rọ̀ bàtà rí ó ní wàhálà lọ́mọ wọn mùsùlùmí أن الهوان والسباع والدواب كلها نحو الضبع والذباب والنمل كلها معمورة قل lọ mọ̀ wípé gbogbo nǹkan tó ń jẹ́ ẹranko yálà wọ́n jẹ́ àwọn ẹranko bíi labalábá ni àbí bíi àwọn kòkòrò àtàwọn Eh, bí agbọ́n bí ìtàmùdù eh, bí eégbọn gbogbo tó jẹ́ kòkòrò wọ́sùbá àti àwọn ẹranko tó máa ń fi ẹranko bí kí wọ́n jẹ bí kìnìún bí ẹkùn àti àwọn nǹkan bí eṣinṣin kọ́ńkọ́ń kúlùlọ́ha màmúrọ̀ onígbàgbọ́ àwọn ìṣáájú nínú ẹ̀sìn wa lọ òun ni pé gbogbo àwọn dábàá yìí pátá ni wọ́n wà lábẹ́ àṣẹ tọ́lọ́mù ọba ń pàṣẹ fún gbígbà kan ní kí wọ́n máa ṣe tá a bá lè ṣe fún wọn àwa náà gbà ìpè lóòótọ́ lóòótọ́ ọlọ́run pàṣẹ kan fún wọn tí ó hàn sí ọmọ ànábì Adam um, ẹni bá sọ́dí biology a gbọ́yé wípé wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní ant colony termite colony bee colony àwọn dábàá yìí wọ́n máa ń wà organized débi pé organization irú yìí tí a wá tì ta ṣe àwátì ẹ̀ láàrin ọmọ ànẹ́bí ádámà nígbà míì èèyàn á dẹ̀ máa rí láwùjọ àwọn dábàá yìí tá a bá fi security man ṣọ́lé ńgbà míì òun ló ń kó olè wá jálé tàwọn dábàá yóò rí bẹ́ẹ̀ téèyàn bá study organization wọn àwọn tó ṣe zoology ìmọ̀ nípa ẹranko wọ́n ní wọ́n ṣàkíyèsí wípé àwọn kòkòrò wọ̀nyẹn wọ́n máa ń pínṣẹ́ fúnra wọn ọba wọn máa wà níbi tó wà àwọn tó ń lọ oúnjẹ wá fún wọn máa oúnjẹ wá oúnjẹ yẹn nìkan náà níṣẹ́ tí wọn àwọn kan wà tó lé pé soldiers ni wọ́n kókó wọn bá fẹ́ àtáàkì kólónì wọn ilé ibi tí wọ́n kọ́ tí wọ́n gbé ọba wọn tọ́jú sí ìjà làwọn yẹn máa ń jà ni wọ́n fi ní kòkòrò kan tó ń pè ní swap tó ń pè ní wasp téèyàn bá súnmọ́ ilé ọba wọn tó bá tàyàn á ṣẹ́ ìwù mọ́yàn lára wọ́n sì ní ìkànnú wọn ò kì í ṣẹ́ ìrùn lẹ́ẹ̀mejì nígbèsí ayé tó bá ti ṣẹ́rù yẹn mọ́yàn lára òun fún rẹ̀ ń lọ kú nìyẹn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ìbẹ̀rù kú òní ní kó má ṣiṣẹ́ tí ọlọ́run ọba yàn fún àwọn sójà ọmọ ànẹ́bí Adam ló jẹ́ pé tí ojú ogun bá le wọ́n máa ń jùmọ̀ sílẹ̀ tí wọ́n á sá torí náà àfáà ní gbogbo àwọn dábàá yìí màmúrọ̀ wọ́n ń gba àṣẹ ọlọ́run ọba ni ó fi máa ń dàbí ẹni pé wọ́n ní làákàyè wọ́n fi organize bí wọ́n á ṣe ṣègbésí ayé wọn tó wà níbàámu sí bọ́lọ́run ọba ṣe kọ́ kódà wọn sọ̀rọ̀ àwa gbédè wọn òun sọ fún wa níbi ìtàn anabi Suleiman wípé nígbà tí àwọn ọmọ ogun ànábì Suleiman tí wọ́n ń gba ibì kan kọjá àwọn ìran ń sọ fúnra wọn wípé udkhulu masakinakum la yahtimannakum Suleiman wa junuduhu wa hum la yash'urun ẹ forí pamọ́ sínú ìsà yín sínú ihò yín kánàbí Suleiman àtàwọn ọmọ ogun ẹ̀ kí wọ́n má tẹ̀yìn pa láláì pé wọ́n mọ̀ Qur'an fún wa ní details báwọn ẹranko wọ̀nyí ṣe ń bára wọn sọ̀rọ̀ science padà wá kú wípé lóòótọ́ lóòótọ́ wọ́n wà organized tí wọ́n bá ń wọ́ lọ síbì kan tí wọ́n kan ibi tí ò ti sí bridge wọ́n mọ bí wọ́n ṣe máa ń fi ọwọ́ kọ́ra wọn títí tí wọ́n á fira wọn ṣe bridge táwọn tó ń bọ̀ lẹ́yìn máa wá gba orí wọn kọjá ibo ni wọ́n ti rírò láàkà yìí so kò ṣe mùsùlùmí lè mọ̀ kùránì ní gbogbo wọn pátápátá ó ń mà ìjọ ni wọ́n bẹ́yìn náà ṣe jẹ́ ìjọ Allah tó fáwà ní láàkà yìí ó program àwọn náà pé bí wọ́n ṣe ń jí kí wọ́n ní tí wọ́n ń wá kiri bílẹ̀ ṣe ń ṣú kí wọ́n níbi tí wọ́n máa fàbọ̀ sí ọlọ́run bá sì sọ fún ayé pé gbogbo wọn pátá ni wọ́n ń ṣàfọ̀mọ́ fún wọn ọlọ́run ọba àwọn kì í ṣorí kunkun bí ọmọ nàbì adam ọlọ́run tí wọ́n fi yé wa wípé wọ́n dá bàtíńṣìl àrùn ilá alàlọ́hì rísíkò ha wọ́n yá alámú mustaqarraha wa mustawdi'aha kullun fi kitabil mubin ó ní báwọn dábàá yìí ṣe wá pọ̀ tó yìí kò sí kan tó ń rìn káàkiri lórí ilẹ̀ ní o àbótí à ń fò lófurufú ní o àfi kó jẹ́ pé ọlọ́run ọba mi ti ṣètò arzikí jíjẹ mímu ẹ̀ ó ní wa ya'lamu mustaqarraha ibi tó ń wọ̀ ọ́ sí. Si, wọ́n mú sọ̀dí àhà àtijọ́ tí ó gbẹ́mí mi ibi tí ó gbẹ́mí mi sí gbogbo àwọn details wọ̀nyí tí ó máa ṣe ni lè mọ̀ pé ṣé details wọ̀nyí pàtàkì sọ́lọ́run ọba ni tó fi jẹ́ pé ó ń kọ ìṣẹ̀mí èèrà kí lè ra ó jẹ ibo lè ra ó wọ̀ sí ibo lè ra ó kù sí ọlọ́run ń jẹ́ ká mọ̀ ní wípé tóun bá ní ìkàkú fún èèrà débi tóun fi ń ṣètò kí ni ó jẹ ibo ni ó wọ̀ sí ìjọ wo ni ó kú kẹ má ṣe mọ̀ nípa ìgbésí ayé tí pé òun ò dá kò wájú yìí sílẹ̀ pé kẹ kàn wá síbí kẹ feel fine kẹ lówó kẹ jẹ̀gbádùn kẹ dẹ̀ kútú ẹ rárá tóun bá lè ṣe ètò tóun ní àkọsílẹ̀ fún táwọn èèrà òun ò sì dá dábàá torí nǹkan méjì ó lóun dá wọn fún àǹfààní tìyín ni a jẹ́ pé ẹ̀yin tóun torí tìyín dá wọn kóun oníkàkùn fúgbésí ayé tìyín ó súnmọ́ làákàyè ó bọ́pọlọ mu ju kóun kàn dá yín kóun ju òyìn sílẹ̀ ìgbìndùkú lọ. tọ́lọ́n bá rán yín létí sẹ́yìn pé arzikì èèrà arzikì dábàá òun lòun wà ń a àjẹ́ pé kọ́mà nẹ́bí ádámọ́ náà fọkàn balẹ̀ pé ọlọ́run ọba yìí náà ló wà ń di tòun kó má wá wá kú wá lọ síbi tí ò tọ́jú sí. ìgbàgbọ́ a máa jẹ́ kéèyàn ó mọ ta ló yẹ ká fi ìjọsìn fún nítòótọ́ àti òdodo a máa jẹ́ kéèyàn mọ. ájòkájò téèyàn á máa sáré tẹ́nìkan ò lè tó jẹ́ pé ńlẹ̀ Yorùbá àìmá sá eré àsápajúdé láì jẹ́ pé wọ́n ń lé mi yìí a máa ń kà kún pé òun tọ̀hún ò ṣe kí ni o wọ́n á ní kò ní kà kún fọ́rọ̀ ààrẹ kò ka ọ̀rọ̀ ààrẹ kún ṣùgbọ́n tó bá jẹ́ pé bó ṣe ń jáde nílé adáhunṣe kan ló ń wọlé àfáà kan wọ́n ní ah, gbìyànjú ó ń ṣáájò bó ṣe lè wù kó wá ṣáájò tó wàláhì kò ní ní abẹ́rẹ́ tí kì í bá ṣe kó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba mi bó ṣe lè wù kó láájò tó kó máa jò ṣe tó kò ní yẹ ikú lórí ààrẹ kò ní yẹ àrùn lórí ààrẹ pẹ̀lú ìṣẹ́jú kan sí ń tọ́lọ́run ọba kọ sílẹ̀ fún so mùsùlùmí tó gbọ́ eléyìí òun ló ní ìsinmi àfáà ní bí ọ̀rọ̀ àwọn dábà ṣe rí lélẹ́ yìí ká má wàá wulẹ̀ sọ ọmọ nàbì adam ó ní la ya'maluna shay'an illa bi iznillahi tabaraka wa ta'ala àwọn dábà yìí kì í déédéé ṣe nǹkan kan nínú ìtàn fìràáhùn nílẹ̀ mọ́sọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ ń bẹ nílẹ̀ mọ́sàn tẹ́lẹ̀ tí ó dàwọn aráàlú láàmú ọlọ́run ọba tọ́jú ọ̀pọ̀lọ́ síbi tọ́pọ̀lọ́ ń gbé ṣùgbọ́n nínú àmì tọ́lọ́run ọba fi fún ànábì Musa tó fi bá Fìràáwọ́n jà nígbà tó ṣègbéraga sí ọlọ́run ọba ni pé ọlọ́run ní káwọn ọ̀pọ̀lọ́ tú jáde nù lẹ̀ àṣẹ tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run ọba tí Imam Barbahari sọ pé gbogbo dábà pátápátá ló ń gbàṣẹ ọlọ́run àṣẹ tí wọ́n gbà ń jọ náà lọ́hùn ni pé ẹ má jẹ́ káwọn ará mọ́sùlùmí nísìnyí ọ̀pọ̀lọ́ wá tú sínú ìlú débi pé gbogbo ibi tí wọ́n fẹ́ lò sí ọ̀pọ̀lọ́bò tó ń túmọ̀ sí pé ìdẹ̀ra táwọn náà ní tó ń ti pàwọn dábàá yìí yí wa káyìí àṣẹ ọlọ́run ọba tó tọ́jú wọn sáàyè tó tọ́jú wọn sí ni ò jẹ́ kó máa jẹ́ dà láàmú fún wa tá a bá ronú kan eléyìí gẹ́gẹ́ bí n ta kọ́ lánàá à á mọ̀ pé ṣe fọ́lọ́run ọba wípé àwọn àmì tá à ń rí yìí wọ́n ń jẹ́rìí sí bíbẹ ọba àtìyà ni ìjọsìn sì tọ́ sí mo bẹ̀ ọlọ́run ọba fún èmi tẹ̀yìn má ṣe wá lẹ́rú tó lajú tí ò ríran ó gbé orí sọ́rùn ò lè rò ó mùsùlùmí lẹ́ni tọ́lọ́wọ́n ọba kẹ́ tí máa rí ọlọ́wọ́n ọba lára gbogbo ohun tí ọlọ́wọ́n ọba dá ọlọ́run sí ló ń dá gbogbo àwọn nǹkan wọ̀nyí òun fi wọ́n sábẹ́ wa ni huwa allazi khalaqa lakum ma fil ardi jami'a ó lóun lòun torí tí dá gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá tọ́lọ́n bá wá torí tí dá gbogbo àwọn nǹkan wọ̀nyí kí wá ló dẹ̀yìn fúnra yín fún èyí tó pọ̀ náà ọmọ ànábì ádámù kì í tẹ ronú lọ́bẹ̀ ìgbàgbọ́ ta ní ni pé awálẹ̀ ayé káwa náà wá níláárí ni afẹ́ níláárí afẹ́ níláárí afẹ́ níláárí yìí òun là ń bá sùn lálẹ́ là ń bá jí láàárọ̀ gbogbo ìlàkàkà wa lọ́sàn-án kalẹ̀ níláárí kalẹ̀ níláárí kalẹ̀ níláárí náà ni tó bá wá wu ọlọ́run ọba tó bá wo ètò ọlọ́run téèyàn bá sáré yẹn tó sá débi finishing line ó kù díẹ̀ ọwọ́ ẹ̀ ó tẹ̀ ẹ́ àbọ̀wọ̀ ẹ̀ ti tẹ̀ ẹ́ ó fẹ́ máa wá lò kó máa gbádùn ẹ̀ ọlọ́àánú fún ojíṣẹ́ fún un wípé ẹ̀mí tóun yá lò àkókò tó tóun fẹ́ gbà á àti padà máa wá ṣẹ̀sìn nírọ̀ àsìkò yìí ọlọ́run kì í fún ẹrí láǹfààní ẹ̀ la ṣe ń bẹ̀ wá pé àwa tọ́lọ́run ọba ní káṣẹ̀mí lénìí ta wà láàyè lénìí àwọn tí ò tó wa lọ́jọ́ orí ti kú báwọn tó jù wá lọ ṣe kú àwọn tí ò tó wa lọ́jọ́ orí ó kú lọ́la lọ́la ọ̀la ilẹ̀ tó fẹ́ mọ́ yìí báwọn tó jù wá lọ ṣe máa kú ẹni tọ́lọ́run bá ní kó ṣẹ̀mí ọjọ́ kan kó bẹ ọlọ́run pé ọjọ́ kan tóun tún ní extra yẹn kóhun ti rí ojúṣe sí ọba tó ràn wálé ayé ká lè nísinmi inú sàárè wa so kúkú kákú nípò ẹni tó mọ tí wọ́n ní kóhun wá múlé ayé òun náà ni Islam fi ń kọ́ wa kì í ṣèpò ẹni tó ní gbogbo tí wọ́n ń dà láyé lòun gbọ́dọ̀ bá wọn dà tóun ò bá rí mú tóun ò rí gbé òun ó rí wọ́ tá a bá dọ̀hùn ká lọ máa yanjú ẹ̀ bálá ìmọ̀kan ṣe máa sọ nìyẹn abẹ ọlọ́run ọba ọlọ́run dákun ṣe ìṣẹ̀mí wa níṣẹ̀mí àbí ìṣẹ̀mí mùsùlùmí ìjọ títí tán ò bá dé bá wa kí kó ká ìmánì tó péye kó ka mọ́ wa lẹ́mìí kó ka mọ́ wa lára ọ̀làlá ilaha illallah ẹni bá ní ìbéèrè ká ìmọ̀ ní báyìí. Naam. Àfáàní ṣòótọ́ ni wípé ìjòkó kan wà tí ànábì kọ̀ fún àwọn tí wọ́n bá jókòó tí wọ́n ń gbọ́ hótùbà lọ́wọ́. Eh, wọ́n pè ní al-ihtiba kéyìn ó jókòó kó ká ẹsẹ̀ méjèèjì síwájú báyìí kó wá fi ọwọ́ yíká bí Abu Muhammad ṣe ṣe yìí bẹ́ẹ̀ ni a rí hadith tó ṣe léwọ̀ eh, ṣùgbọ́n àlàyé díẹ̀ kan bẹ ní abẹ́ tí mo bẹ̀yìn kẹjẹ́ kí n tún àlàyé yẹn wò tó bá di ọ̀rọ̀ alágbára ọlọ́run màá tún sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n hadith wa tó ṣe léwọ̀ lórí ẹ̀ náà question number two àmín àǹtí náà Naam. Naam.

ìyàwó kan ti ń jẹ ọkọ pé ó ti jẹ́ ilé ìtọ́rọ ilé Naam. lóòótọ́ wípé tọkùnrin bá sọ pé òun ti kọ ìyàwó òun. Kíyàwó yóò dáhùn yìí òun ò mọ̀gbà tó kọ òun. Àwọn àfáà ni òun tún sọ pé òun kọ ìyàwó. tiẹ̀ la máa fi ṣe torí pé ọkùnrin náà ló ní kíkọ obìnrin ohun táwọn wá ń bèèrè ń sìn ni pé tọkùnrin kan bá wá sọ fún ìyàwó ẹ̀ pé mo kọ̀ ẹ́ sárábìnrin yẹn gbọ́ àbí tó wá yìí tó ní mo sọ yẹn òun ò lérò Bẹ́ẹ̀ni. Naam. Ṣé máa wà ní àtakò pẹ̀lú ọkùnrin tó wá sọ fún ìyàwó ẹ̀ pé mo kọ̀ ẹ́, tárábìnrin yẹn fi tí ẹ̀ gbọ́, arábìnrin yẹn wá dìímú pé òun ti ń ka ìdá. ọkùnrin yẹn wá padà sọ wípé àrárá èyí tó ń sọ yẹn òun ò ní kàkún fún ní tòun àbí sísọ wípé ọwọ́ ọkùnrin ló wà kò túmọ̀ sí pé gbogbo ìgbà tọkùnrin bá sọ ọ́ náà ló láǹfààní tó bá wù ú kó sọ pé òun ò sọ ibi tá a ti máa fi rinlẹ̀ pé ọwọ́ ọkùnrin ló wà ní tó bá jẹ́ pé kò sọ kí arábìnrin yẹn ó gbọ́ tó ti ń sìn torí pé kò sọ kárábìnrin yẹn gbọ́ kárábìnrin má wàá di àìgbọ́ ẹ̀ mú láti sọ pé ìyàwó náà lòun sì jẹ́ bó fẹ́ bó kọ̀ ṣùgbọ́n tọkùnrin bá sọ pé mo kọ̀ ẹ́ ó lo gbólóhùn tí ò sí ìrújú nípa wípé kíkọ̀ náà ló túmọ̀ sí ṣé ń gbọ́ mi dáadáa ó sì ṣe nǹkan tó ń pè ní al-ikhtiyar kì í ṣe wípé ó sùn lọ ó ń ṣèrànràn ní gbólóhùn yẹn gbọ́ lẹ́nu ẹ̀ ẹ́ ó sọ gbólóhùn tó túmọ̀ sí kíkọ̀ tó dẹ̀ mọ̀ọ́mọ̀ sọ ọ́ ó di méjì ó wá jẹ́ ákìl ó jẹ́ ọkùnrin táàmọ̀ lẹ́ni tí làákàyè ti dàrú ó jẹ́ báálì ó jọ́kùnrin tó ti bàlágà táwọn májẹ̀mú yìí bá pè sí inú gbólóhùn tó pè yẹn kódà tó bá jẹ́ kó fi ń ṣàwàdà ni ó máa múlẹ̀ ọkọ fún rẹ̀ ò ní choice bíyàwó yẹn ò ṣe ní choice ẹ̀dàkùn tó clear so ìyàwó yẹn á kà á so tá a bá sọ pé ọwọ́ ọkùnrin ló wà ohun tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé níbi tó bá ti jẹ́ pé fàǹfà ń wáyé láàárín ọkọ àtìyàwó nípa pé ṣó sọ àbí kò sọ ọ́ tí ò sí àrídájú pé bẹ́ẹ̀ ni ọkùnrin la máa fi ṣe bọ̀tí tó clear tó sọ ẹ́ tàfìrí fún àmájẹ̀mú ta sọ yìí pé sílẹ̀ ọkùnrin fún rẹ̀ ò ní choice mọ́ ìyàwó ló ń fi bí ìsúnilẹ̀ pé ìwọ̀n náà bá sọ ilé ìwé tó bá ti ń ṣe pẹ̀lú pẹ́ọ̀tù bẹ́ẹ̀ ọjọ́ ìdíjọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́lẹ̀ rárá Rárá. Àwọn gbólóhùn tí èèyàn fi ń kọ obìnrin oríṣi méjì ni wọ́n. Gbólóhùn tó jẹ́ pé téèyàn bá gbọ́ kò nítumọ̀ méjì kíkọni ló ń túmọ̀ sí. Lédè lárúbáwá tí wọ́n bá sọ pé tọ̀lákùtùkì kò nítumọ̀ méjì mo kọ̀ ẹ́ ni. Tí Yorùbá náà bá sọ fún yàwó ẹ̀ pé lágbájá ẹ̀kẹ́ ló tún máa kìlọ̀ fún ẹ̀rẹ́ mi ò ṣe mọ́ o máa lọ mi ò ṣe mọ́ ẹ́ kí ló lè túmọ̀ sí ok mo kọ̀ ẹ́ ń kọ́ ẹ ṣeun so a ti rí oríṣi gbólóhùn méjì tí kan lè túmọ̀ sí pé mo kọ obìnrin tí kejì lè túmọ̀ sí nǹkan míì àbí èyí tó bá ti jẹ́ gbólóhùn tí ò nítumọ̀ méjì ta lè fún ju pé mo kọ́ lọ bọ́kùnrin ẹ bá sọ pé òun ò láníyàn bẹ́ẹ̀ òun ṣẹ̀fẹ̀ ni ìsọkúsọ ló ń sọ bọ̀tẹ̀ èyí tó bá jẹ́ pé ó ṣe é tú sọ́nà méjì bí kéèyàn sọ fún mi pé ah, kí ló ṣe tó kì í gbọ́nà ọ̀yá gbalẹ̀ yín lọ gbalẹ̀ yín lọ ó lè túmọ̀ sí pé lọ síbẹ̀ kí mọ́mí ẹ̀ ó tún kọ́ ẹ lẹ́kọ̀ọ́ kó padà wá ó dẹ̀lẹ̀ tí wọ́n ti fi gbalé yìí lọ bí ò ṣe mọ́ irú yẹn ṣẹ̀ríà sọ pé ọkùnrin tó pè jáde òun ló máa sọ kí lòun gbà lérò obìnrin ò lè sọ pé nǹkan báyìí lòun gbọ́yé ń tòun ohun tó léwu kóbìnrin ó gbọ́yé àmì kàkún so ó ń fi rìnrìn ilẹ̀ nǹkan ta sọ lánàá náà ni pé ọwọ́ ọkùnrin náà ló wà ohun tó pe gbólóhùn yẹn ló máa sọ kí lòun gbà lérò pẹ̀lú ẹ̀ ṣùkúlẹ̀ ṣùgbọ́n àfẹ́kọ́kùnrin máa wá fi làákàyè wa ṣeré kó pe gbólóhùn tó túmọ̀ sí kíkọ̀ kó wá ní ẹsẹ̀ bóun lòún sọ ọ̀tọ̀ ni àníyàn òun wọ́n ní kódà táníyàn ò bá jẹ́ kíkọ̀ lópin ìgbà tí kìí ṣe pé ó yí lórí kìí ṣe pé ó ń ṣìrànràn kìí ṣe pé gbénú tó máa ń sọ ní di wèrè tó lè di transformer mú tí ò ní mọ̀ kìí ṣe irú ìbínú yẹn ló gbé a máa kà á fún un mo rò pé yẹn clear. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين Thank you.